وشول الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀ fún ọlọ́run bá alẹ́kùn ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run ọba náà kó máa bá òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí ṣe wá tí a máa ń gbìyànjú láti máa fọ àkíyèsí ara wa sí i àwọn nǹkan tó nìkan ṣe pẹ̀lú alámọ̀rí ẹ̀sìn wa. èyí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ al-ahad ní masjid fatima láàrin aago mẹ́wàá sí aago méjìlá. àwọn olówó tí ó wa ní àǹfààní àti mọ̀jòkó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àgbọ́yé mọ́sàsí fún wa kó bá ṣe fún wa lọ́sà tí lílo rẹ̀ ti ṣe àsìkí fẹ́ni kọ̀ọ̀kan wa. èyí tí yóò jẹ́ kókó ọ̀rọ̀ wa lónìí òun náà ní àwọn kan tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún àwọn sàhábà rẹ̀ lóòrèkóòrè ìmọ̀ ń pàkíyèsí wọn sí ọlọ́run ló sì dákẹ́ lórí ẹ̀ òun náà ní ṣètò lẹ́sàn ṣètò àlẹ́sàn ìsọ ahọ́n ẹni ahọ́n yẹn kí yẹn sọ bẹ́ẹ̀ kí sọ dúkìá yẹn kí yẹn fẹ́ kí nǹkan kan ó dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ sọ ahọ́n wa. bá a ti máa ń sọ ojú wa ká máa ń dáàbò bò ó táì fẹ́ kí nǹkan kan kó sí i bẹ́ẹ̀ náà la máa sọ ahọ́n wa. kí ni a máa lérò pẹ̀lú ìsọ ahọ́n? ìtumọ̀ rẹ̀ pé ó wà á la yatahaddatha al-insan illa bi khair. tọ́mọ̀ ní ẹ̀sùn lè wá lè sàn ìtumọ̀ rẹ̀ pé. ọmọ èèyàn gbọ́dọ̀ sọ nǹkan kan jáde lẹ́nu ìlà ìkọ́ yìí àyàfi tó bá jẹ́ ọ̀rọ̀ tó dáa ní kójọ lẹ́nu èyí mọ̀ sọ ahányà débi pé ntó dáa ní mọ̀ jáde ní ahányà ntó dáa ní mọ̀ jáde ní ẹnu ìyà ìtàkùn ní pé èèyàn sọ ahánu wáyé tẹ̀rẹ̀ ànkọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kálẹ̀ wáyé tẹ̀rẹ̀ ànkọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kálẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó dáa kéèyàn gbé ahọ́n àyàn kéèyàn gbé jìnnà sí kó jẹ́ pé bí wàá jẹ́ mùsùlùmí ahọ́n rẹ̀ ní tó dáa ló gbọ́dọ̀ máa sọ. nínú àwọn kan tí Islam sọ wa lẹ́bẹ̀ tá a gbọ́dọ̀ máa sọ ahọ́n wa mẹ́ àlejò ìwéyìnbá àlejò àlejò ìwéyìnbá ètò máa ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn a gbọ́dọ̀ sọ lára àwọn nǹkan tá a sọ ahọ́n wa kó mẹ́nu a sọ ahọ́n wa kó níbi ọ̀rọ̀ ẹ̀yìn. wọ́n na níma a sì sọ ahọ́n wa kó níbi ìtàkùn ní òfurufú wọ̀gbọ́n yóò dàrí àtàwọn nǹkan mẹ́ tí wọ́n tó jọ ọmọ báyìí tí bá máa ń jáde láti ẹnu. ẹ̀yà ń sọ ọlọ́wọ́ ẹ̀ ń sáà وبنيه مسؤول عن كل لفظ يخرج من فمه gbogbo tí bá ń jáde lẹ́nu mẹ́ta ènìyàn ló pè lọ rẹ̀ èyàn gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ kan ní jáde lẹ́nu ọmọ àbí kan bẹ́ẹ̀ lọ rẹ̀ lálẹ́ kìámẹ́ kí ló ń sọ yìí kò sí ọ̀rọ̀ tí ó já lọ́mọ nígbà ádámà tí wọ́n kò tó fún oníkọ̀ọ́kẹ́lẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọmọ ní kẹlẹ̀ ó ní máa yẹ gbogbo ọ̀rẹ́ ìlà lẹ́dẹ̀ ìrọ̀ kẹ́yìn lónìí àti máa yẹ gbogbo ọ̀rẹ́. bóòtù ní jáde lẹ́nu ọmọ nìyẹn ìlà lẹ́dẹ̀ ìrọ̀ kẹ́yìn lónìí àti àyàfi kí àwọn màláìka méjì tí wọ́n máa ń kọ gbogbo tí ọmọ yẹn bá ṣe tí wọ́n máa ń kọ kalẹ̀ àyàfi kí kásìkì kan náà àwọn mẹ́rin ti tẹ̀síwèé tó ń rẹ́ ẹnikẹ́ni yìí fẹ́ sọ afẹ́kọ kalẹ̀. nǹkan ọ̀yà yàtọ̀bùhó rọ̀kì tọ́jú dáadáa lè yàn sọ rọ̀kì bó kọ kalẹ̀ wọ nǹkan ṣọ́wọ́n tó bá yẹ kó gbólóhùn tó já lẹ́nu rẹ̀ ó ní àti bó ti bẹ́ẹ̀ nìyí òun ọkọ̀ kalẹ̀ máa yẹ lóṣù tó mi ń kọ́ wọlé ilé aládé ìrọ̀ kébù ní àti. sọ́dún bí yẹn gbé ọ̀bẹ wá bí yẹn gbé ọ̀bẹ alẹ́ kẹ́mẹ́rẹ́ lẹ́yìn ọ̀rọ̀ kan ò ní já lẹ́nu wa àdúgbò ọkọ̀ kalẹ̀ òun fi jẹ́ pé mọ́dà àwọn kankan ń àwàdà òde bẹ́ẹ̀ àwọn kankan ń àwàdà òde bẹ́ẹ̀. bọ̀tú wọn bẹ pọ̀lọpọ̀ yóò mọ̀ nígbà táwọn èèyàn ò ní bùkátà sí pé a máa ń wá a máa ń wáyé mà nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn ní bùkátà sí wọ́n àti táwọn bàbá yẹn máa ń gbọ́ àti wọ́n ń wọ́n ń ìyàwó ara ojúṣe àwọn ni pé àwọn gbọdọ̀ máa níbi ti máa gbọ́rọ̀ ọlọ́run ọba lóòrèkóòrè gẹ́gẹ́ àti máa kọ́lá gbogbo ọ̀rọ̀ lẹ́wọ̀n ìdíwájọ nìkan torí àwọn alámọ̀rẹ́ ti máa pọ̀ kan. anabiwa muhammad sallallahu alaihi wa sallam náà adidi ti afawa tìrìmẹ́bì nafawa anabi ni wọ́ọ̀lù. ìdí ọlọ́run máa bá ẹnì kan lẹ́mẹ́rẹ́ yàtọ̀ ṣàtìkà fún ẹnì tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́ọ̀lù ó wá fi wá ó fi kún ọ̀rọ̀ tí ń sọ ni lèyí bí ṣe kábí ṣe kọ́ o. ìrọ̀ gbà tó fi parọ́ kìí fi parọ́ mọ́yà. ṣùgbọ́n ìdí ìdí ẹ̀ máa kó irọ́ ò dáa ìdí ẹ̀ máa kó da ìdí ẹ̀ da òun ni kí ẹ̀ parọ́ mọ́yà pé lágbájá ló gbé lágbájá ló ṣe é. ìta ẹ̀ńtọ́pọ̀lọpọ̀ mọ̀ ní ọ̀ṣọ́ ìdánù wàlá ìkórìbẹ̀. àlẹ́ mi ní ẹgbẹ́ ọlọ́run kó máa bá ẹnìkan ní ẹgbẹ́ kíni ẹ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wáyé kìtì ó wá fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ tí ń sọ ni ntí ò ṣẹlẹ̀ ó ló rẹ pé ẹni ṣe kàgbé ní láti lè pa àwọn èèyàn lẹ́rìn ni láti lè pa àwọn èèyàn lẹ́rìn ni subhanallah gbé wàhálà wà báyìí àwọn ń láyọ̀ kódà táwọn mẹ́rin mú ní ọ̀nà ìjọ ọ̀nà mọ́ọ̀nù pé lọ́kùnrin fi mc wọn pè wọn àwọn máa dùkà wú. àlejò apáyé ẹgbẹ́ wẹ́ẹ́ ìlú yàrá lẹ́gbẹ̀ẹ́ ní wẹ́ẹ́ ìlú yàrá èdè ọlọ́mọ bẹ tọ̀hún èdè ọlọ́mọ bẹ tọ̀hún. sọ yẹn tó bá bẹ jẹ́ ìyá mi mùsùlùmí mùsùlùmí ọ̀rọ̀ mọ́sí. adébíyà adébíyà ló máa gbé kìí ṣe irọ́ tí ò da kìí ṣe pé kéèyàn pa ọmọ yẹn nìkan ni ò da ní tí ò ṣe rẹ̀ ọ̀ fọ́ọ̀mù ẹ̀ láti pé ọbẹ̀ ọbẹ̀ káwọn èèyàn rìnrìn ẹ̀ bá wọn ń pè ní kọ́mẹ́ndì abẹ́gbẹ́ wọn kọ́mẹ́ndà táwọn nù ti bmc kan á ṣe mo ní àá àwọn àgbàdo kékeré kan kékeré kan wá sí kékeré wọ́n wá ní ti máa ń sọ ntí gẹ́gẹ́ bí ti máa ń sọ ntí ó kì bọ́ ẹnu. wọ́n fi ní kalẹ̀ àlùwà àlùwà òyìn onípò ní àṣàjẹ àṣàsọ. àlùwà òfin kẹlẹ́ inú bọ̀rọ̀ máa ń wọ́n inú bọ̀rọ̀ máa fi òṣùwọ̀n sí ntí ó bá jáde lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ máa fi òṣùwọ̀n sí nítorí kíni ètò ìtòkọ̀ nù. abdullahi ibn salam rabi allahu ta'ala ani ọmọ bá nàbà muhammad sallallahu alayhi wa sallam ọmọ anabi fakhtimni an amali yudkhilni janna ọmọ anabi mo fẹ́ kọ́ sọ àwọn sẹ́tìmọ́lì máa ṣe tí ó mú àlìjáná mo fẹ́ kọ́ kábùmí ànábì ní kó máa kírun ọ̀ràn àyàn kó sì máa gbà wẹ́ Ramadan tó bá láǹfààní hajj kó ṣe olókùnbá ó lè wá sí ìbáyìí náà wọ́n kọ́ ànábì náà wà ní Janna. náà ó fi nǹkan kó kó sì máa halal ní halal kó sì máa haram anabi tó bá sèdí bá àwọn olówó àlejò náà lọ́wọ́ bá anabi ní àwọn akun kankan tó ṣe fún mi o kat ani hada anabi wá fi ọwọ́ kan rí ahọ́n rẹ̀ báyìí sọ́ọ́rí ilé náà kéèyàn náà bá a dáadáa ìyá ahọ́n rẹ̀ bá a mú sọ́ ahọ́n dáadáa ó wá ní ìwà nẹ́bí wọ́n tún máa fún wa látara ń tà fi sọ̀rọ̀ ni ó tún máa mú wa látara bẹ́ẹ̀ ànábì wa ni ìwọ lónìí kan kó wọnú ọlọ́run wa rí tí èdè pé ẹnu tó gbogbo bẹ́ẹ̀. ahọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó bu ọmọ ẹgbẹ́ nìyẹn wọn náà látara hàn ni. àwọn ọ̀tún máa ń jáde lẹ́nu kò sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi lè sọ sákàsákà ọlọ́run ti ní kò sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ lẹ́nu àti ká kọ́ kalẹ̀ o kódà ọlọ́run ní òwe ìlú àdìgbò nígbà nígbà ìkìyàmà àwọn tí wọ́n lákàkún pẹ̀lú ọ̀rọ̀ ọba tí wọ́n mú bí wọ́n bẹ́ wọ́n máa fi ọ̀rọ̀ ọba ṣẹlẹ̀ tó máa fi gbogbo tí wọ́n ṣe láyé gbogbo tí wọ́n sọ láyé ọlọ́run àfi hàn báyìí. wọ́n máa yà lọ pé àṣírí náà bíkọ́ ẹni tí ń ṣe kọ́mẹ́ndì níbi ìkómá kẹ́ni kó wá sí àǹtí tó wá di gẹ́lì kìyàmà sáni kó eléyìí náà ẹ̀fà àbútọ̀ mú wá yìí yóò fi yà jí ọ. tó bá wá yóò lè máa yẹ hazard kitab. irú tí àwọn èyí láàyè gbọ́dọ̀ sọ̀bí wọn tàn wọ́n àkàdé wọn ìlà sọ́ha kò tí ẹ̀ bá fẹ́ tẹ̀lé ẹ̀yẹ kọ́ ó tún kọ́ ilé náà ó tún kọ́ ilé náà ẹ gbọ́dọ̀ máa sọ tó jà lẹ́nu rẹ̀ ni o òbísàlá Muhammad sallallahu alayhi wa sallam sẹ́kùnmọ́ làwọn hadith bí sọ nípa bí sọ nípa ìsọ ahapọ̀ anabi àtàwọn sọ̀hábà wọ́n rẹ̀ níbi sàárẹ̀ méjì kan wọ́n kọjá mẹ́ bàtí wọ́n débẹ̀ anabi wọn sọ wọn sọ wọn pé inna hadain yu'adaban. لا ميت الجلوس عليه يعذبان من في من وبعيد وما يعذبان في الكبير يا دوان جاي كيف الليل يتلى الله كمان جاي الليل نبي حبيب مين قال هو الكبير أما جلالاني يتوب الليل بكير ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ àwọn òkà kún ẹ̀ṣẹ̀ ńláńlá ojú kékeré wọn fi fún wọn fi wò lọ́jọ́ tó wọn bá ṣe eré láwùjọ gan ẹ̀ ní yíyà pé kírẹ́ẹ̀mù ńláńlá gidi ni. wọ́n ní ẹ̀rọ ẹ̀ṣẹ̀ yamusi bìnnàmìnà anabi tọ́ka sí kan náà sáré náà sáré náà pé eléyìí yamusi bìnnàmìnà òfófó ni máa ń ṣe káàkiri tó bá ti gbọ́ lágbájá yóò asọ̀kun lágbájá ọ̀ tó gbọ́ lágbájá tó pọ̀ lónìí àwọn nàbẹ́ mọ́ ẹlòmíì ò lánìyà dáadáa ìmọ̀ gbóòrò àwọn èèyàn sọ àpọ́nlé nǹkan ìgbà yẹn mọ́ wá jẹ́ pé àníyàn dáadáa mẹ́mẹ́ o wọ́n ti dáàbò bo ẹnìyẹn ni bọ̀dé ìwé mi ni wọ́n ti gbóná wàhálà mi tó bẹ́ láàrin ẹ̀ méjì ọ̀tún gbọ́n kí lọ́wọ́ yẹn lọ sí. eléyìí díẹ̀ ẹnìkan kì í díẹ̀ gbóhùn bá tọ̀ òun ẹ̀fọ́ abalẹ̀ bí n tọ́ rẹ̀ títọ̀ òun kan ń tọ́ sọ́ba ẹ̀dẹ́ kan sábà bẹ́ẹ̀ náà ni alábìlà àmì yìí nǹkan tó yẹ jẹ́ ya sàárè lọ́wọ́ nù èyí tá a fẹ́ lóun bí àwọn méjì pé ìlẹ́nu yẹn ń ṣe é nàmílà òfó fòfó ẹnu àfi sọ. wọ́n gbà tán bí apẹ̀yìnà sallallahu alaihi wasallam àníbi wa sọ wọn kan pé ẹ máa ń já ewé làbídò méjì ewé làbídò kan wọn á já gbàtú wọn já àníbi wa là sí méjì àníbi wa fi kàbùkù sàárè kínní ó fi kàbùkù sàárè kejì àwọn sábẹ gbogbo tánà ìwà sí àwọn ń bẹ lọ́rùn àwọn ìtìjú ní anabi wo lẹnu sẹ́yìn anabi ni làánà lọ́ọ̀rì wá fìfà àwòkọ́fẹ́ àdàbàhùmá làánà lọ́ọ̀rì yòkọ́fẹ́ àdàbàhùmá máa làmúyà àbísà àwọn anabi sallallahu alayhi wa sallam ó ní ewu báyìí tí mo kì bọ́ sáré méjì anabi ló ṣe é ṣe kọ́nà ọba kó ṣe ìyá àwọn méjèèjì kó ṣe ní fúfúrú fún wa ìwé ewu yìí ó ṣe sábà gbé tí ìyá àwọn méjèèjì jẹ́ fún yẹn. àwọn bẹ̀ ṣàrùfẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ lọ́dọ̀ bọ́lá bá ṣe ìyá àwọn fúfúrú fún wa màálàm yẹ bìsà lópin ìgbà tí àwọn ilé yìí bá bẹ ní o báwọn méjì bá ti tẹ kán wọn tún bẹyà ìyá wọn ní pálípálí ni. òfófó ẹnu ní pàtàkì bẹ́ẹ̀ níbẹ̀ yẹn láti wọ́n mọ́tò káfíń bá jẹ̀dá ká mú àǹfààní tí ẹ jáde àdéhùn yìí nítorí pé àwọn kan bẹ́ẹ̀ ni pé ẹnu mi lè gbọ́ ẹ̀mí àti ìsìnkú àwọn kó máa kó wa máa wá owó ìlànà káàkiri kó máa lọ rí wá sáré bàbá rẹ̀ ìgbà tí ń bẹ amadu mi ma kó wa sọ sọ́dọ̀ fún amadu pé ìgbà tí kú sáré bàbá yìí ẹ̀yìn ni ẹ̀fọ́ máa kálẹ̀ fún àwọn ọmọ ọmọ yìí. هذا من معجزات النبي صلى الله عليه وسلم lára àwọn mọ̀ọ́dé náà ní muhammad sallallahu alayhi wa sallam láwọn sábà kò rí bẹ́ẹ̀ àwọn sọ́bọ̀ pé táwọn sọ́bọ̀ bá ti ti gbọ́ ibi àdéhùn àgbọ̀rọ̀ lápòye rẹ̀. àwọn sábà gbọ́ ẹrú bíi pé káwọn ẹ̀ máa ṣe nǹkan bá ń fáwọn òkú wa kọ́lọ́ ní bá a ti àwọn níbi bóyẹ́. àwọn sábà èsì bẹ́ẹ̀. wọ́n yẹ kí wọ́n gbà wá wọn níbi àdéhùn yìí. ànábi ní ọlọ́run ọba ó ṣe ìyá wọn ní fúfú yẹ kò ní ìfẹ́ yóò sì yàgò fún rẹ kò ní lọ́sẹ̀ ní yóò stọ́pù rẹ tó ń ti bẹ̀rẹ̀ náà fífún yà wọn náà ẹ̀là wà jẹ́ màálù dẹ̀ ó ní àsìkò màálù yà bìsà ẹnu bàtẹ ọlọ́wọ́ sí yàrá ẹ̀ fúnfún yà náà nípa nígbà tí ewé òun bá ti kéde tí o bá ti bẹ̀ sọ fún gbọ́dọ̀ máa ń sọ àmà rẹ̀ kó sọ tó sọ. àwọn tí ẹnu pààyà nílé pọ̀ jù àwọn obìnrin nínú ohun tí ẹ sọ ahọ́n rẹ̀ níbi ìsọkúsọ obìnrin ni. ó kéré díẹ̀ nú àwọn ọkùnrin èyí tó ń kankan láwọn tó kankan wọn gbogbo ọkùnrin náà fàlẹ́ pábẹ́ẹ̀tì sí ẹ̀ à ń sọ̀rọ̀ ẹ̀yìn à ń gbogbo ọkùnrin. ìmọ̀ a ni. kí wọ́n kọ́kọ́ lọ́mọdé ara ní àsọ̀rọ̀ yìí lẹ́gbẹ́ mutile mutile ayé mutile ayé tí ẹ̀rọ olúgbò làwọn ti ń sọ wá kí àwọn ọmọ ẹ̀rọ olúgbò ìyàwó mi ó sì ra abẹ́lé kan wá bóyá tó fa táwọn ètò ìdìbò àbúrò ìdìbò pọ̀ lọ́wọ́ tiwa nù àmọ́ wọ́n lọ́dọ̀ àwọn obìnrin gbogbo aburú téèyàn máa ń fa hàn sí láyé ọ̀dọ̀ àwọn obìnrin lọ́wọ́ sí jù. wọ́n yà débi sọ̀rọ̀ wọn àwọn àyè ọ̀sẹ̀ ńlá gbàtà níbi ìrìn tó fi ẹ̀sọ́ àwọn obìnrin hajj wọ́n fi àwọn àyè kan hàn ní Muhammad àwòrán rẹ̀ ni o àwòrán náà wọ́n ti hàn nábì wọ́n ti àwòrán àlìjẹ́ náà wọ́n ti hàn ní Muhammad sallallahu alayhi ah, wa sallam àníbi wọn lọ́dọ̀ àwọn obìnrin ànábì ní nǹkan ti hàn mí pa yí kò dùn mọ́ mi ànábì ní àwọn tí ó pọ̀ jù lóko náà wà ákàtàrò hàlì náà ànẹ́fà ànábì ní majority àwọn tí ó pọ̀ ọmọ náà ànábì láwọn obìnrin ló pọ̀ mẹ́wọ̀n. èmi àti ẹ̀yin aníyàwó obìnrin ni a sì láwọn obìnrin nínú àwọn ẹ̀kọ́ tó yẹ káwọn kọ́ àwọn obìnrin wa pàtàkì jùlọ wa ẹ̀kọ́ bá ti sọ ahọ́n sẹ́yìn máa ti ń kọ́ ẹ̀rọ ti máa ń kọ́ ahọ́n yẹn dànù ẹ jẹ́ ká mọ́nítà àwọn obìnrin lórí ẹ̀ kókó tí wọ́n dínkù. ìfọ́ ti pa á tí yàrá tí wọ́n ti kódà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ sàárà àwọn sọ ọlọ́gbà wọn ti ń gbọ́njọ́ náà àwọn ìjàngbò bí wa ó njọ́ wọn ti ń gbọ́ bára bí ọjọ́ báyìí wọ́n sì ń gbogbo tí wọ́n fi sàárà wọ́n sì fi ti sàárà wọ́n sì ń tu wọ́n ń tu tiẹ̀ ní ọrùn ṣùgbọ́n àwọn òbí náà ti ń gbọ́ ní sẹ́yìn káàdì wọn ti tiẹ̀ ní ọrùn tó máa fi sàárà <laughs> ẹ̀rẹ́rẹ́rẹ́ <laughs> àwọn sọ wọn ní mánìlú anábìyẹn máa ti sàárà nítorí pé

ọmọ ẹ̀ láàárọ̀ yìí ó di àárọ̀ ni. níjọ́ tó bá jí láàárọ̀ tí obìnrin ẹ̀mí ò bá ti ṣe fún ọkọ rẹ̀ náà dábò méje wọn lù yóò sì máa fún ọkùnrin pé ah ti ṣe pé láwọn ìgbà tí sí. yóò ti rọmọ kẹtẹ ni wọn bẹ̀rẹ̀ bá ń gbé dáhùn ẹ bá ń gbé lóhùn wa àǹfààní tí ń bẹ́ẹ̀ bí wá sí òun ni pé ká sọ ká sì gbọ́ ká wá change ẹ máa mọ́nítọ̀ ara yín bá a ti ń sọ ìfẹ́ kálukú ah! ó bọ́ sọ ọ́ ah yóò sì kíyèsí ara rẹ̀ pẹ̀lú bọ́ sọ yìí wọ́n náà wọ́n bá tí yẹn sún wọ́n fẹ́ máa ti gbẹ́rù kan ọ́ ti rẹ̀ gbọ́ nǹkan tí ò tó nǹkan tí ò tó nǹkan kan lọ sí obìnrin ń sèpè débi pé ìmọ̀ ń sèpè kọ́kọ́ rẹ̀ ìdí ìmọ̀ sọ́ngbó gbà nínú ètò tí a máa ń jìnà sí láyé ìkẹnu lórí ẹ má jẹ́ àwọn sèpè lọ́lẹ́ gbogbo wa sẹ́nu lórí wa ẹ má jẹ́ àwọn sèpè ẹ̀yà wa gbogbo wa sẹ́nu lọ́lẹ́ kọ́nà àti wà kọ́kọ́ ẹ bá wà gbogbo padà wà pé ẹ̀kọ́ ayé ẹ má sèpè lọ́lẹ́ o sẹ́ẹ̀rí èpè ìpè ìpè jáde rẹ̀ lọ́la sákòsì lọ́bẹ̀ ìmọ̀tẹ́bẹ̀bẹ̀ pẹ̀lú kẹ́ẹ́ jáde rẹ̀ lọ́la sákòsì lọ́bẹ̀ muhammadu sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ bá tẹ́tẹ́ ẹ̀kọ́ ìjọba jáde lánàá ìtọ́jú ọkọ̀ sẹ́ni pé yóò kọ́ wọlé lọ. ẹ̀ ń bàbá ok yóò kọ́ wọ ẹ̀yẹ lọ tó bá wọ ẹ̀kọ́ ní ẹ̀yẹ wọ yóò tó bá wọ òkè kò ní sábà wọ. wọ́n fẹsẹ̀ wá wọ ara ẹni tí ẹ̀ ń sẹ́kọ̀ọ́ fún. pé ntọ́ ṣe ń lè èpè tá a ṣe ń ṣe dèbè ntọ́ ṣe yóò wá rìn. tó bá jẹ́ pé tá a ṣe ń lè ni wọn ò lẹ́tọ̀ọ́ sí pé ẹ yóò wá wọ ẹni tó ṣe pé ẹni tó mọ̀lẹ́bí kò ní kò láàrin ló lẹ́yìn. a ẹni tó ṣe kí òfò náà ṣe òfò òfò mẹ́rẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́rẹ̀. àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ronú òfin ọdún ẹ̀kọ́ ṣe òfin tòun ṣe nínú lẹ́yìn kò sí tuntun mẹ́. tọkọ̀ọ́ bá sọ̀kù bàbá ọmọ ẹ̀rọ sọ̀kù ìpè máa ń yá. bọ́ọ̀mù rẹ̀ bá sọ̀kù ọmọ rẹ̀ sọ̀kù nù. bí wọn bá sọ̀kù kò lè dùn máa ń rán ọmọ rẹ̀ ẹ̀já máa sọ tí mo jáde nínú àhán wa èmi sọ́dọ̀ àwọn obìnrin wa ni wípé wọ́n fẹ́rẹ̀ kúrò wípé wọ́n mọ́lẹ́sọ àwọn obìnrin fẹ́rẹ̀ kúrò kan. àwọn obìnrin wọn bẹ́ẹ̀ máa sípè pàtàkì lọ́wọ́ àwọn ọmọ bí wọ́n bá wá sí nǹkan tó dùn mọ́ wọn tó dùn wọn tó ṣe fún wọn ètò ìdúnyàn tẹ́lẹ̀ rẹ̀ wọn fẹ́ sọ kúrò bá. Ah! bó ìgbà yẹn dáta nù àbó dé ìlú àwọn kó fà á sẹ́ńtẹ́ tó kàwá àbí sọgbọ́mọ ọ̀pọ̀lọpọ̀ eléyìí ló lọ́mọ yìí ẹ̀dàkùn sí ìwé eléyìí lọ́wọ́ tí ó ń tẹ́jú náà nínú sọ́yọ́dá ọ̀pọ̀ eléyìí ló lọ́mọ yìí wọ́lá eléyìí lọ́mọ yìí ẹ̀dàkùn ìwé ní bẹ́ẹ̀ yìí yá sọ́dùnmá sọ́dùn ní tọ́lá sọ́mọdé rẹ̀ wọ́n tẹ̀ ìdíkùn náà wá sí àṣà títẹ̀ ìgbàgbà nílé ọ̀dà ẹ̀yà máa wá sẹ́kù náà ní ẹ̀mí rẹ̀. ìyá kan ṣépè lọ́mọ ẹgbẹ́ kan mo ò kí wọn ò ní mú mi. ó ra ọmọ òun fẹ́ ọmọ wa lọ jòkó táwọn ọkùnrin ìyá wa bá mẹ́ ó wá pọ̀ pé ah Amina ọ̀rọ̀ ó ti ní ìdíje dáná ọ̀rọ̀ ó ọkọ̀ ilé wọ́n ti dá la ká àmọ́ ọmọ gbòmọdé lójú rẹ̀ àná ìyá ọmọ bàbá àní ọmọ ìyá kan ti ó ti kẹ́ ẹ̀kọ́ ọmọ ọ̀dí gbọ́sẹ̀ fún ọmọ. six months jáde ní àmì èmi ò sọ́tà ìwé nígbà bẹ́ẹ̀ wọ́n kọ́ ọmọ ní sẹ́gbẹ̀ fún ọ. anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan tí ó mú àwọn obìnrin pọ̀ náà wọ́n máa ń sọ ìpọ̀. ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n ń jáde láhàá wọn náà sábà tó ká bí kàfíìmì ẹ̀ kófòrè ẹ̀mí ló bẹ̀rẹ̀ púpọ̀ ìwà bẹ̀rẹ̀ kọ́ra. ìyá wa ń bẹ̀rẹ̀ wà ní nǹkan ayé ti nàbì láà. ṣé wọ́n yà bẹ̀rẹ̀ bí ọlọ́wọ́ ọba ni alábẹ̀rẹ̀ bá bí kò fẹ́ àṣẹ wọ́n yà kékeré pẹ̀lú ẹni ọmọ ìyọkọ. sábà tó máa kúkúrú ìtumọ̀ kúkúrú nǹkan kẹ́yà sáláì mọ́rẹ̀ tí ó ṣe fún yàrá tí wọ́n fọwọ́ bò ìtọ́jú kúkúrú nù òun náà ló ń pe àwọn àgbẹ̀ ní káfíọ̀rùn káfíọ̀rùn àgbẹ̀ àgbẹ̀ tó wọ́n mú wọn àgbàdo wọ́n káfíọ̀rùn káfíọ̀rùn táwọn bẹ̀ kẹ́lẹ́gẹ́dẹ́ ní ìtọ́wọ́ o. <laughs> àwọn àgbẹ̀ ní kúkúrú kẹ́yà fi ọwọ́ kẹ́yà owó tó ń sọ fún yàn kẹ́yà fọwọ́ bò mọ́lẹ̀ kó má dùkú yọ náà wọn lọ yà gbé pé kí wọn fọwọ́ borí ọlọ́mọ rẹ̀ nù wọn fọwọ́ borí ọkọ ọmọ rẹ̀ ni. ìtàn àbí sọ ìkọlọ àwọn obìnrin o ó tọ́ bọ́ bá ṣe nǹkan fún wọn tó ṣe fún wọn nígbà tó wàá bẹ̀rẹ̀ ìṣẹ́pẹ́ kì í lọ títí àsìkò wọn wá fẹ́rẹ̀ díẹ̀ pẹ̀lú àkùtọ̀ lọ wọn ní agbóhùnbẹ́sẹ̀ bí lọ́mọ ni wọ́n ti máa sọ owó omi olúwa sọ fún ẹni ìṣẹ́ o. yóò wá ní ẹ̀ ló àyẹ̀wò wa ni o àbúrò ṣe ti báyìí ìdí wa wa ànílò wa sọ èmi ò mọ nǹkan mọ ti báyìí náà sí àpèpẹ̀lẹ́pẹ̀lẹ́ o sọ́kùn bàtà bu ẹgbẹ́ sèkú lọ́jọ́ oníyì oníwọ́lé kọ́ dá mi owó ẹran gbogbo bá ta ọ̀sán nígbà tí màmá rẹ ẹgbẹ́ lọ kẹ́nẹ́ kan gbogbo wọn kẹ́nẹ́ kan ilé adé gbogbo wọn lówó nígbà bẹ́ẹ̀ ẹran kẹ́nẹ́ kan wọn kà sọ́kùn bàyọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ fẹ́ẹ́ ti kàn tí ẹ bá kà fún ọmọ ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀yà bẹ́ẹ̀ yẹ díẹ̀ nínú obìnrin ni ó máa rí nǹkan tí a o díẹ̀ ní òun náà ẹ̀tẹ́ ẹ̀tẹ́ bẹ́ẹ̀ bá kọ́ ọgọ́rùn kalẹ̀ mọ́ wọn àbí one thousand ipa lẹ́yìn méjì ló wà ní pé wọ́n máa ń ka ẹgbẹ́gbẹ́gbẹ́ náà ẹgbẹ́ náà ẹgbẹ́gbẹ́ kí náà kí ẹ ṣé ṣe báwọn ìjọba ìjọba ìjọba ìdí pálí. olóòkú ọkọ fún yàrá pé ẹ rí dáadáa lára láyé rí ó dàgbé ìmọ̀ sòtọ̀ o ọ̀ rí dáadáa lára àkókò ọmọ tó pọ̀ sí ọmọ tó ó sàtọ̀wọ́ sára gbogbo tó wà kí àwọn dáadáa ni. gbogbo bí ẹ bá ká wọn lẹ òkèlè òlẹ́rì bẹ́ẹ̀ ni èyí ti ń ká àkókòlè lọ́kà àkókòlè ló ní ọ̀gbọ́n ọ̀lọ́gbọ́n náà ìzákùn láàkìrà ìzákùn ẹ̀dá bọ̀dé lè ní ẹ̀ bá ń sí ẹ̀dá pọ̀ ọlọ́run ẹ̀ bá ń gbìyànjú rẹ̀ bí àwọn ọlọ́kọ̀ bẹ́ẹ̀ tó wá ká wọn lọ́kọ̀ wọn rán létí àwọn àmì kíláńdé sọ́mi létí àwọn ẹgbẹ́ yẹn àbáwọn ìyàwó rẹ̀ ilé ìdílé àgbọ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ti gbọ́n mú ó kẹ́rẹ́ ní obìnrin tí máa ń mọ ní nǹkan ẹ̀jẹ̀ pé kọ́dà yàrá nǹkan mi wá fún wa láti ta ẹ̀ fún un wọ́n ti kà á wá pé ọ̀rọ̀ akẹ́kẹ́ àá ṣé ń bọ̀ wọlé yìí ẹni mo ti rí àbáwọ̀ wọn. obìnrin gidi gbogbo ń tọ́ fọlọ́ ọkọ̀ bá lọ arọ́bà wọn pé wọ́n ṣe nìyí rọ́bà wọ́n sì dì pọ̀ ṣé ìdùnnú wọlé wà ní. jazakumullahu khairan bóbi gidi ti ṣe nù anabi ni wọn máa ń ya gègé pẹ̀lú àwọn aládùúgbò wọn so aburú ẹnu ni àwọn ọ̀sẹ̀ ẹ̀lùwà dáadáa o. Adébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní àdéhùn ti alimami Tirmidhi ni wọ́n gbà wá. Ànábi ni ìdá àfùbọ̀há ibnu Adam. Wọ́n ní bàbá dìlà ọ́ àwọn ọmọ èèyàn. gbogbo àwọn oríkèéríkèé ara wa fún àwọn sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ fún àmà pẹ̀tọ̀ sí apẹ̀lẹ̀pẹ̀lẹ̀ o ọ̀rọ̀ wa gbọ́wọ́ rẹ o gbogbo oríkèéríkèé aláwọ̀ sọ̀rọ̀ fà hàn fi ọ̀rọ̀ wa ó dọwọ́ rẹ o ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o àmà kí ló fà nítorí pé ọ̀rọ̀ lè yọ sọ kí wọ́n kàyàn ní kí wọ́n kàyàn ní ìgbàgbọ́ ẹ dàgbọ́n mo fẹ́ bàbá àbá o mo ti gbà mí àdàwọn akẹ́rọ̀ gbẹ èyí tí ó gba ìgbàgbọ́ wa ìwọ́n lọ sọ ọ́ mo ń tọ́ sọ. kọ́dà ìyá ló sàárẹ̀ ahani wọn anabi sallallahu alaihi wa sallam fẹ bẹ́ẹ̀ bá lè gbìyànjú tẹ bá sọ nǹkan méjì fún mi anabi ni mo fẹ́ ẹ ń fọwọ́ sọ̀rọ̀ fún tàn pé ló wà nígbà náà náà ẹgbẹ̀jọ sọ̀kan ẹ̀sọ̀ kan méjì ẹ̀sọ̀ ahọ́n yín ẹnu yín ẹ̀sọ̀ tó jáde mbẹ́ ẹ̀sìn sọ tí yóò wọ̀ bẹ̀. tọ́ọ̀ di haram tọ́ọ̀ sọ wú jáde àyàn anábì ní àǹfààní àkọ́kọ́ nù bẹ́ẹ̀ bá ń gbé mùsùlùmí ni o nkálẹ̀ kejì tẹ́ bá ń sọ òun náà lábẹ́ yìí méjèèjì yìí sòwò sọ ahọ́n abẹ́ asẹ́ntì máa ń kó ara ẹ̀ níjànú nìkan ní okù nítorí kẹ́ni kọ̀ọ̀kan wá kí ó sọ ahọ́n rẹ̀ anabi sallallahu alayhi wa sallam la yastaqi iman iman abd anabi ni iman ọmọdé ni o ti rí tukú dáadáa kó fẹsẹ̀ rẹ̀. حتى يستقيم حتى يستقيم قلبه ó dùgbà tí ẹ̀mí rẹ̀ bá jókòó dáadáa tí ẹ̀mí bá jókòó dáadáa òun ní èdè kí mọ́ni jókòó dáadáa ní ọkàn wa. wala yastaqimu qalbuhu hatta yastaqimu lisanuhu. ọkàn náà wá sí lè jókòó dáadáa tí wọ́n lè dùkú àfi kí a máa dó dáadáa ká máa tó o. sọ́yìn náà sọ fún wa pé ká máa irú ọ̀rọ̀ tí a máa sọ jáde ní ẹnu. anábàá Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ àtàbàkù Siddiq wọ́n jọ dùkú. gbàtà dùkú lọ́jọ́ yẹn. fàjẹ́rẹ́ ọdún arákùnrin kan wá ní ọba anabi àti abubakar tó ń jẹ kó sí ọkùnrin bá dé wọ́n yá ìtumọ̀ abubakar àwọn sọ́tàmù abubakar wọ́n bá abubakar wọ́n bú kí wọ́n máa dáadáa yẹn wọ́n bá abubakar. fasakata abubakar sadiq abubakar dákẹ́ kò sọ kankan. bá kú òkú létí. fẹ̀sí mi ló wọ́n tó bá kà sàríyà. alákòóso tó dákẹ́ o bàbá bá kú òkú létí. ó tún tọ́ bá kú ìbú àti ẹ̀dọ́ kò tẹ́ ọmọ rẹ̀ ló fi ẹ̀jẹ̀ yìí ó tó bù. ọ̀sán ìdá bàkẹ́ abákòóso dákẹ́. fàṣẹ tán lọ́hùn mọ́lọ́tàn sáà lẹ́sàn ó tún tún abubakar bóyá kan sí ní ẹ̀kẹta farọ́dà alayhi abubakar abubakar náà ah gbóhùn náà fi wọ́n sọ àtẹ̀mí mo gbẹ́rù tèmi fún alágbàfọ̀ asọ́jà púpọ̀ nígbà tí n bá ń bu wa ká bẹnu wa kọ́ra àbọ̀ wàhálà ò da púpọ̀ hadith ní dáhùn kó da ọ̀pọ̀ gbọ̀. abubakar ọ̀bọ̀ wọn ò gbẹ́rù tó bá bá fún farọ́dà alayhi. wàhálà kìíní wàhálà kejì ọdún bú mi abákùnrin wa bù di fakọ́ọ̀mà sallallahu alayhi wa sallam nínú al-majlis wọ́tà ọ̀rọ̀kà wọn anabi wa kúrò níbi ìjẹ́ kúrò ní òfin wọn lẹ́mẹ̀ fakọ́ọ̀mà khalfahu abubakar ishaluhu abákùnrin wa sẹ́ńtẹ̀ lánàá muhammad sallallahu alayhi wa sallam hal gbọdọ̀ tẹ̀ alẹ́ yà rasulullah. wọn anabi yóò ti wá dìde sọ́ọ̀dún fún mi ni. فقال رسول الله صلى الله عليه وسلم أن الواصبات في صوري تسألان ملكي ملك كتنوري نزل ملك من السماء بقر تنبو ملائكة كتسوكالي لا تسموا يا نبي لا فلا تسي ملائكة máa ń ṣẹlẹ̀ láàrin gbogbo wa náà nù nígbà sẹ́ni kan bá ti ń bu ẹnìkan lọ wa masalamala kọ́ mina sama malayika kan sọ̀kalẹ̀ ni bẹ́ẹ̀ni kan bá ti bu ẹnìkan ẹni tí wọ́n ń bu wọn bá sọ̀rọ̀ malayika wa sọ̀kalẹ̀ mo kẹ́ ti lò ìmọ̀ kọ́ọ̀lù gbogbo tẹ̀lé ẹ bá ń sọ nípa àyàn malayika wọn ni kò sí kò rí bẹ́ẹ̀ tó bá bu malayika wọn ni kò rí bẹ́ẹ̀ ọlọ́pàá mo ní kò rí bẹ́ẹ̀. ó ní fanamá ẹ̀ńtọ́sọ́t àwọn àti wọn náà ti wá fún nẹ́ẹ̀sì gbogbo tí ń sọ mi ò lé tí ò dé ìgbà tẹ̀lé nígbà tí wọn náà bẹ̀rẹ̀ sí fún lẹ́sìn wákọ̀ àṣẹ ìtọ́n ayé yá àṣẹ ìtọ́n sìtá ìwádìí mọ̀láyìí kaba kó bẹ́ẹ̀ rí ẹ̀ ah anabi náà gbọ́ gbogbo tí táwọn bá ti tètè mẹsẹmẹsẹ yìí èmi ìjókòó mẹ nítorí àwọn òbí láàrin yìí nù ẹ̀yin náà ti máa wúlò tọ́ bẹ́ẹ̀ nìkan bá ń bọ́ ẹnìkan tẹ́nìkan dákẹ́ kì í sábà sábà di wàhálà. ìyá ìbú ni ọ́ ọ̀sọ̀rọ̀ wọ́n ti tẹ̀ lọ ọmọ òfò ni ọ́ ó tó gbọ́ ẹ̀rọ ẹ̀rọ kankan. àmọ́ tó bá ti fún ní èsì báyìí ìyá ń gbòòrò ṣètò àná títà ni dé láàrin méjèèjì bẹ́ẹ̀ ti dẹ́sẹ̀ láyé nù asọ́gbà púpọ̀ tí wọ́n bá ń bu wa ká máa dákẹ́. Al-Imam Shafi'i rahimahullahu ta'ala nínú àwọn ẹ̀kọ́ tí Imam Shafi'i kọ́ wa pé idha nafaqa safihu fala tujibuhu. wọ́n fi ẹni tí máa ń sọ̀rọ̀ sí ọ tí ń ṣe sàkàsàkà tí ń bú ọ mọ́tò sáfì fi wé sẹ̀fíù sẹ́kù sẹ́fíù ọ̀dẹ̀ náà kò báwọn àwọn kan ti ń jẹba sẹ̀fíù wà láwo ọ̀dẹ̀ náà kò ní sẹ̀fíù ọ̀dẹ̀ òpò mú ẹni tí o amúkúmẹ́kọ̀ọ́ èèyàn náà kò bẹ́ẹ̀. ìmọ̀ mọ̀ ṣáfẹ́ ni pé ìlànà kọ̀ọ̀kan sẹ̀fíù fọlá tó jẹ́ bò tí wọ́n mọ̀ pé ẹni yìí ò ní làákàyè àgọ́ èèyàn tí máa ń sọ̀rọ̀ sí ọ wọ́n fún lẹ́sìn fọ̀kọ́yìnbó ìjà àbátò èyí tó ń lóore nínú ẹ̀sìn tó fún ni àsùkùt kọ̀sì dákẹ́ kí ẹ dákẹ́ ìwọ ọmọlúwàbí ni o kí ẹ máa bóyá kí ẹ máa fèsì kakó bẹ̀rẹ̀ ní Abu Dawud ló gbà ní ìwá nkọ́ àpẹẹrẹ bàbá ń bọ̀ wá káàkiri ní èèyàn má bu wọn di ara pé yẹn ń sọ ahányà ó dé pé tó má bu ọ má bu wọn di tó bá ti bu ọ má bu wọn di tó wọn bá ti bu di ẹ ẹ ti dàbà kan náà nù. كانت السيدة عائشة رضي الله عنها تجلس مع النبي صلى الله عليه وسلم وإلى وعائشة فرد كتا النبي موكاني فأقبلت عليهما أم المؤمنين السيدة صفية بنت أخي ميكا نوعي عن النبي بقى بقى قوي النبي صلى الله عليه وسلم حيث وصف أن محمد صلى الله عليه وسلم يعني حسبك حسبك من صفيلة كذا وكذا يعني عن صلي في صفية وكذا صفية ẹ̀dáka tó أنا ni àní wọn wọn sọ ọ̀rí akukuru yìí ọ̀rí akukuru yìí. Àbẹ̀bọ̀ wa ní ẹ̀jẹ̀ Aisha lakọ̀dé kúta kéwìmọ̀tàn. Ìwọ Aisha gbọ́dọ̀ tó sọ yìí ọmọ tó gbọ́dọ̀ kan. Láwọn mọ́sájà ti di mẹ́rin báyàrá lọ́mọ́sájà tó hù. Ó ní òkun sọ fún mi òkun ló tóbi jù gbólóhùn tó jáde lẹ́nu ẹ̀ lásán yìí tí ó jù bá ń lọ tó bá sọ sínú omi òkun tó bá rò pọ̀ yóò bá rò pọ̀ mọ́ omi òkun yóò sì change the nature taste àti colour òkun tó ètò jáde tó ajá lẹ́nu ẹ̀ yìí bọ́lá ṣe burú tó aburú rẹ̀ tó bá sọ sínú omi òkun yóò sì change àwọ̀ omi òkun àti kẹ́lẹ́ àti tọ́wọ̀ rẹ̀ lọ́ọ̀tọ̀ sọ yìí kò sì burú tó. kú lóòótọ́ àwọn bó ti sọ ni kò ní dùn lọ́dún máa bọ̀. ìyá rẹ̀ sọ̀rọ̀ ìtọ́kùnrin náà yóò tọ́lọ́ fún mi ọ̀rọ̀ ìṣòro yìí nǹkan ló ń dè. sẹ́kọ̀ yà ń sọ ń sọ pé yẹ̀yẹ́ ni sẹ́yà fi bu ọmọ àrídógó gbogbo ọ̀rọ̀ sẹ́yà bu tó tó tó tó náà ìwọ nìyẹn aburú rẹ̀ bó ṣe pọ̀ tó anabi wọn ṣe lè ju wọ́n aburú bó ṣe pọ̀ tó olóbi fi wọ́n bí ká má da sínú mọ̀ tó bábú ṣe burú bó ṣe pọ̀ tó anabi sallallahu alaihi wasallam ó ní ti chẹ́ǹjì kọ́lọ̀ omi òkun. náà ẹgbẹ́ tá a sọ yìí ó ti di wa pé ọ̀rọ̀ yìí ọ̀dà àbí ìsọ ahọ́n àyàn ní ìsọ ahọ́n ń sọ àti ìsọ àkàlẹ̀ mú tọ́pìkì kan nínú àwọn ọ̀nà tá a ti máa sọ àwọn à ń sọ jẹ́nẹ́rẹ́ nìkan sọ àwọn à ń sọ àwọn wa alẹ́gbẹ̀gbà nípa ìmọ̀ sọ̀rọ̀ lẹ́yìn. ìmọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ti àwọn wa kan kú mọ́. ó ti wá gbajúmọ̀ láwùjọ wa bí wọ́n ti pé méjì báyìí ní ẹ̀ẹ́dà lẹ́ni wọ́n mọ̀ sọ lẹ́yìn wọ́n máa sọ̀rọ̀ àyè wọ́n ti máa bu ẹni yẹn wọ́n máa fi gbé nǹkan kan lẹ́yìn tí wọ́n ti yàrá àyíṣà sọ yìí ọ̀rọ̀ ẹni kọ́ gbé bẹ̀rẹ̀ sọ wọ́n ti máa fi gbé nǹkan mọ́ wọ́n máa fi gbó ara wọn fi gbó. ìjọba ti sọ bẹ́ẹ̀ èyí tó yẹ mùsùlùmí tó ti kẹ́lẹ́ yìí kó kú bí ká ló ti kú bá nàbí sallallahu alaihi wasallam bọ́lá sí kò ní àárín Abubakar àti arákùnrin yìí sáfù àtàwọn ẹsẹ yóò di àmọ ewu ńláńlá ti bẹ̀m̀bì kí ká máa sọ gbóró tí ò dá lẹ́nu ewu ńláńlá ni. anabi sallallahu alayhi wa sallam wọn máa ń kana yu'minu billahi wal yawmil akhir falyakun khayran. anabi ni ẹni máa ń nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tó sì gbogbo àlùkìyàmà gbọ́ anabi ni oore dáadáa ọ̀rọ̀ dáadáa ní kò máa jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ dáadáa ló mú jáde lẹ́nu rẹ̀ àwọn ìlú smooth ó hàn fún òun lọ́lọ́ òun ò ní ọ̀rọ̀ ní lẹ́nu kó lẹ́ kó dákẹ́ kódà ẹni ọmọ pín ẹgbẹ́rì wá jẹ́rì tí wọ́n pè jẹ́rì kí lọ jẹ́rì jẹ́rì kí lè fi àdákẹ́ ọ̀rọ̀ tó dáa ní kókó máa jáde lẹ́nu wa bọ́lọ̀ bá ti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ká sì sọ ẹ má fi kún ẹ má sàlékún rẹ̀ bó ṣe ní ká sọ ẹ má fi pa táyà àti kíni àti yọ sí. wọ́n máa fi ya dọ̀wọ́ alábẹ́tò kẹlẹ́ bá a bá fẹ́ kó sínú àgbà kó ntí ahán ẹnu máa ń sọ yàrá dà kí ni àwọn dọ̀wọ́ abẹ́tò kí la máa fi òsùn ọ̀hún la máa gbé sí nípa ọ̀rọ̀ tá a máa ń sọ bó la bó la máa yọ ọ́ wò. ní kò níbi agbáko ti bẹ́ẹ̀bi ọ̀rọ̀ ti sọ ọ̀rọ̀ ti ìran sọ. kẹ́mi ẹ tó sọ̀rọ̀ kọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà ó ní ọlọ́run ọba sàjáwá àní ìmátì àní ìmátì máa yá ní kọ́ọ̀lù. ní ọlọ́run ọba ti gbé fún mi fáwọn ìjọ mi ó ti bá mi sànù wọn nǹkan tó bá jẹ́ sí pé ọkàn wọn ló ti wá máa làm tẹ́lẹ̀ tí ò tí ì ṣe a ó kò tí ì sọ tí o bá ti ṣe tó ti sọ tó kàn wá lọ́wọ́ kan ọlọ́run níbí yàn wàá rí bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí o bá fẹ́ sọ láyé ẹ̀yà máa fún ní dọ̀wọ́ àkọ́kọ́ bí ẹ̀kọ́ sí ni pé mo fẹ́ sọ̀rọ̀ àbí sọ́kò ti wá ọmọ kan kẹ́kẹ́ sọ ọ́ ni pé limaada atakalam. àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ sí kí ló dé ti sọ. lápòjú wọn sí sísá alágbájá sísá alágbájá ó máa wá padà adójú náà àwọn obìnrin àbí bọ́ọ̀dà alágbájá rí bọ́ọ̀dà alágbájá ẹ̀ náà fún wa àǹtí sísá alágbájá rí àbí ó wọ sálámà sí ni wọn náà ní ọ̀hún fẹ́ sọ̀rọ̀ pé hmm, ó mọ̀ sọ́kọ́ ti pè ọtí sọ̀rọ̀ òkè ọtí sọ̀rọ̀ kan ni kó tó sọ̀rọ̀ ọ̀hún ni pé ọdún ló sọ yìí kí ló dé ọdún sọ́dọ̀ sọ́kọ́ wá wáyé sí ti ìbéèrè tó béèrè lọ́wọ́ ní ara rẹ̀ wọ́n ni wáyé sí ti lọ́dọ̀ rẹ̀ àtúnyà ah, àtúnṣe ló ní bẹ́ẹ̀ sọ mo kàfẹ́ sọ mo kàfẹ́ kó mọ̀ náà ni ọ̀bẹ̀rẹ̀ ah, kó mọ̀ ọ̀rọ̀ yìí lọ́wọ́ sanwó ọ̀fẹ́ rìpọ́tì ọ̀fẹ́ sì nǹkan tọ́mọ yàrá rẹ̀ kan sí bóyá wà kọ̀kọ̀kọ̀ tí ó wù òun ló fẹ́ sọ́jà rẹ̀ mu òyì ẹ̀rí tí wọ́n yà bẹ́ ọwọ́ aṣọ fún tán ọ̀rọ̀ yìí lọ́ fi sọ̀rọ̀ ọlọ́run ọba ṣe sọ fún wa ń pa ọ̀rọ̀ ẹ̀yìn nígbà tí wọ́n ó ní ọ̀rọ̀ ẹ̀yìn ta ni nínú yín. tó ti kú lókù rẹ̀ kọ́ wa mú ọ̀bẹ kọ́ ọgbẹ́ bá sí díẹ̀ mẹ́rin kọ́ máa jẹ́ bá ń tutù lókù olúwa ni kò ẹ̀mí kọ́ bẹ́ẹ̀ ni wàá kọ́ ni ọlọ́run ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bó ti rí gbígbà pé ọmọ ni. ìgbàlódé lọ́wọ́ ní ìyẹn lè sọ jáde ó ti sàǹfààní nù. bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbéyàwó pé kí ló dé mo fẹ́ sọ̀rọ̀ yìí. ìgbà tó wọn fọwọ́ wà ní owó pé ok mo fẹ́ sọ̀rọ̀ yìí kí ló dé mo fẹ́ sọ. ìwà gbọ́ ìwé ìgbé ni ìrọ̀rọ̀ yìí ẹ̀ bá wà sọ̀ dáadáa mo gbà lérò ìrẹ́lẹ̀ dáadáa lérò bí ọ̀rẹ́ ọmọ àwọn òpin dènà o dáadáa mo gbà lérò bẹ́ẹ̀ kí n tó sọ̀rọ̀ yìí bọ́yá ó lè pàkíyèsí rẹ̀ sí ìwà tí ń wù ní àmọ́ hì tí òfin ní di tó àtàyàn ìyẹn mọ́ mi lọ́wọ́. tó ẹ kó súnmọ́ kí ọ̀rọ̀ yìí kó kó fa burú jáde látara dáadáa tá ẹ gbèrò ó kó dáadáa lẹ́gbàá ìrọ̀ ìbọn ó fún mọ́ kí ó kó fa burú jáde bẹ́ẹ̀ ẹ wàá wo pé aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí àti dáadáa yìí òun ló tẹ̀sán ọdún méjèèjì gbogbo ọ̀rọ̀ pátákì yẹn máa sọ jáde lẹ́nu yẹn máa ń fi òṣùwọ̀n yẹn wà kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan. ọ̀rọ̀ mi sọ yóò sọ yóò sọ òun lẹ́ wà náà ló dá léwu. bẹ́ẹ̀ sì ni èròǹgbà dáadáa lọ́gbẹ̀dú orí fi nínú ilé kan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ wọ́n wọ̀ tí wọ́n lọ bá ọmọ àbúrò nígbà láti pọ̀ wọ́n rú tẹ́lẹ̀ ọmọ. ẹnìkan hmm. ó wá fẹ́ pé bàbá èyí tó bẹ̀rẹ̀ àbíjà tó ti pé ọmọ rẹ̀ ṣe láti kí ẹ pé bóyá ló fi ń sùn kó má sùn bẹ̀ mọ́ àbúkọ́ bẹ́ẹ̀ sùn jùlọ sọ̀bọ̀ rẹ̀ ṣe kí ẹ bẹ́ẹ̀ pé kí lẹ́rìí. tẹ̀ fẹ́ sọ ọ̀nà dáadáa ni ẹ fẹ́ sọ bùtú wa pé ọ̀rọ̀ ni yóò fa èso jáde èso tó fà jáde ni pé tó bá gbọ́ àtàkùsẹ̀ yẹn nǹkan ti ń ṣe láàrin àwọn nǹkan tọkùnrin mọ́ àti pẹ̀lú ọmọ rẹ̀ pẹ̀lú kí kò ní lè fi má èso tó wà mẹ́nu. òtún tó wá wò pé èyí máa sọ ná tí ẹ̀ tí ẹ̀ yóò wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè túmọ̀ lágbàdo lè túmọ̀ lábí Islam ò sí ká túmọ̀ lábí ọ̀rọ̀ tí wàá dín méjì ni wọ́n ṣe lè bí òwe Yorùbá ọba alẹ́ ń sẹ́

tó wá rí bẹ́ẹ̀ ẹ wàá gbé méjèèjì sínú ara wọn pé wàhálà rẹ̀ àǹfààní rẹ̀ rí èwo ló ní èwo ní ó tẹ̀sán jù tó bá yẹ pé aburú ló tẹ̀sán jù irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kì í sọ. tí aburú bá ti pọ̀ ń bẹ̀ ju dáadáa tàbí ẹni bẹ́ẹ̀ lọ irú ọ̀rọ̀ máa ló kì í sọ. a máa fi wọn ọ̀rọ̀ ẹ̀sìn a sì máa fi wọn ọ̀rọ̀ tí máa ń ṣe láàrin láàrin ara wa náà kì í Muhammad sallallahu alaihi wa sallam àwọn kan kọjá àwọn sọ̀rọ̀ iná dáadáa anabi àwọn kọjá àwọn kan kọjá wájú anabi muhammad anabi wà ń ta yàrá wa ẹ̀yà ayéṣà wà lọ́lé àwọn abu anabi wọ́n bu anabi asalaamu aleyka ya rasulallah wọ́n bẹ jẹ́ gbọ́dọ̀ bá sálámà sí yàn bá a mọ̀ ẹ̀ bàtà tí mo sálámà sí aleyka ẹ̀yẹ kẹ́dùn sálámù aleyka ẹ̀yẹ ẹ̀wé dáadáa ká gbọ́ asàlámù ṣe asàlámù aleyka so bọ́lá ìfúnpá tó dùn ànábi wà ní wà alaykum. ànábi ní kó tó lè sọ tó lè fòfò fún àwọn ẹni yẹn kó sọ fún ìbára lọ wà alaykum wà alaykum ni o ti yẹ wọn náà àwọn arò pé tó bá di jọ́ mi ẹ̀ lọ́wọ́ fẹ́ kí ànábi muhammadu wọ́n mọ̀ tó wọ́n wì. gbàdúrà lórí ìbú ni wọ́n kó gbàgbà yẹn náà gbogbo àtijọ́ mi nǹkan máa kiri rárá àbí kí wọ́n kíkẹ́ ẹ káàárọ̀ pẹ́sẹ́ kiri wọn àbí kí wọ́n fẹ́ ká pé asalaamu aleykum tọ̀ ọ̀là kó máa bá wọn náà intanẹ́ẹ̀tì sọ fún wọn lọ. ànábì mọ̀ ẹ́ ni pé kí ni ó ti bẹ̀ jáde kó tó ìgbà tó ń sàpánì fún wọn ni pé kó o ní wà aleykum. ó lè kọ̀rẹ́ ti mi sé kó ọdún mọ̀sọ̀rọ̀ ẹ̀ ti máa láyé àbí báwọn fi àwọn àti òbí wọn ẹ̀ máa ń tó ẹsẹ̀ kan láyé ká gbọ́ máa ń fún wa ní èsì láti inú lóńtẹ̀ pé lánàtú láyé àlékún ẹ bá rẹ sọ fún ẹ̀ka fáwọn obìnrin fẹ́ràn èpè gbàgbé ìlànà àwọn náà àwọn náà ti pé àdébò ní àyíká tí wọ́n dé àá ah, ah, ìwé rẹ̀ pé ó ní ọgbọ́n tí wọ́n wí fún àdébò ní mo gbọ́ síbí wọn mẹ́ta gbọ́ tí mo sọ fún wa àdébò ní àyíká sọ ó dá púpọ̀ kí ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí gbogbo tí ẹ máa ń ṣe gbogbo tí o bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ mbẹ kọlá kí kan máa dá o padà akábùkù bá kan ni so tá a fẹ́ sọ̀rọ̀ ẹni ká yiri ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ pé àǹfààní wo ni yíwà níbi ọ̀rọ̀ náà sọpé àǹfààní tó dáa ni ká sọ sọpé àǹfààní tó dáa ni ká lóge ni àgbọ̀rọ̀ sọ. bákan náà tó a fẹ́ sọ̀rọ̀ náà kò gbọdọ̀ sọ́jú kò gbọdọ̀ jó wá kí ọ̀gá ni kò sọ bọ́ọ̀ bá ti rí sáyẹn ní kọ́bárù ìròyìn lágbára dáhùn ọ̀rọ̀ tí mo jáde wá ó ní agbára dán ó lè ìròyìn máa ń dá owó rẹ̀ ìròyìn wọ́n ló fi àwọn agbó abẹ́rẹ́ kí a pẹ̀lú àwọn òwe táwọn fáwọn èèyàn ìròyìn ó dá owó rẹ̀. wọ́n lọ sọ̀rọ̀ tẹ́ kí kìí ti pípẹ́ wọ́n lọ dáhà lálẹ́ alágbájá ó bu o ó bu yín lánìí bó ló bu yín à olú yín ọ̀dà tó wá pé ó ṣe sóore tó wá sọ́dọ̀ fún ojú lọ pẹ́ náà nù ó ní gbọ́dọ̀ ní ọmọ ní ọmọ bá bá wọn fún ọkọ̀ ní kí ló wọ ẹgbẹ́ kẹ́kẹ́ ọlọ́mọ àlè ọlọ́mọ àlè ló ní à ìwọ àkókò bíi sọmọ rẹ lónìí. so bọ́ọ̀lù bá lọ di wa náà èyí bá ẹsẹ̀ níwájú ọlọ́wọ́n bá yẹn so kí ká bí wàá ti lè ká sọ. bákan náà lára àwọn ọ̀nà tí a kò fi fáfi fún ọ̀rọ̀ wa ní dọ̀wábìtì ahọ́n wa òun ni الغلاة في المدح وعدم الإسراف في الدم bàbá fẹ́ bàbá fẹ́ wíyàn ẹ má jà yẹn yẹn dúró sí jùlọ lára ń ta gbọ́dọ̀ sọ ahọ́n wa lórí ẹni àwọn lè má kákún ewu náà lámì òṣèré à tí a fẹ́ yíyàn ẹ má yẹn ju ipò rẹ lọ ẹ yẹn fáwọn èèyàn káwọn kálánà ju pé wọn lọ ó sọ àwọn kadàlẹ́bọ̀ lónìí. ẹ̀yìn tí wọ́n fáwọn kálánà ju pé wọn lọ ó sọ àwọn kadàlẹ́bọ̀ lónìí ó sọ àwọn kadàlẹ́bọ̀ lónìí. àwọn kan náà fàyà kan fún ọ lẹ́yìn pé pé lágbájá ẹ̀yìn ọlọ́run ni o àní wọ́n ń rìn lé mú. aṣọ tó dápọ̀ àyà òun náà ni kí a sọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ jó tó kí ó ti rí lọ tá a bá ń dìbì ká sọ tá a bá ń dìbì ká sọ kí ni ká sọ àwọn tó bá ń dìbì kò dá kí mùsùlùmí kí ó máa bu ọmọ ìyá rẹ̀ kò dá bẹ́ẹ̀ so ọlọ́sọ̀rọ̀ àlùkò hàn kẹ́yìn ó ní yá ayé alẹ́ bí náà mọ́nu. لما تقولون ما لا تفعلون كبر مكتا عند الله ان تقولوا ما لا تفعلون اعصى هؤلاء بين ثياب السن اي صوت او واسنو اعطي واسنا بيت الصوت بيت الصوت والله يعني كنت الصوت فين السن wá sínú ńlá ni o àtàlùbọ̀ yẹn náà sábẹ̀ dé ọ̀tà sọ́wọ́n náà fún sàkùn wọn tó tẹ̀sí náà kékeré àdá àfàlà tààkìlù. nínú tó gbóná ọ̀rọ̀ jáde tó gbó pé kọ́ náà sọ pé báyìí ni kẹ́sì báyìí ni ẹ̀sìn ìwọ́ gẹ́rẹ́ ìwòlè ṣe bẹ́ẹ̀ so lóyún náà agbọ̀dọ̀mọ sàkíyèsí irú kan báyìí níbi àwọn ọ̀tí àbá ń so ìbáyìí ìjòkó tí ò bá ní àǹfààní ìjòkó tí ò bá ní sáfàní mẹ kí ẹ jìnnà sí ìjòkó mi ìyẹn lọ sí afẹ́mi fẹ́rẹ̀ ìjòkó bẹ́ẹ̀ ìjòkó ọ̀bẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ kí wọ́n fún bẹ́ẹ̀ kí wọ́n ṣe ìyẹn lọ sọ́dọ̀ òun mọ̀lágbájá kí wọ́n fẹ́lẹ́ fún bẹ́ẹ̀. sọ́wọ́n ti bèèrè ara rẹ gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ziyáwó fún bẹ́ẹ̀ lọ sí fọmọ ìyá mi kò níbi kò yẹn lọ ọ̀ pé òun gbogbo náà lọmọ lọmọsáwájú bá pátá mo tó fún adókè délẹ̀ ọwọ́ àmúlẹ sọkò sanfàdé bọ kẹkẹ jòkó rẹ abẹ́rẹ́ ìdókòwò àwọn àwọn èèyàn àjọ ìjòkó ń ta bẹ́sẹ̀ bá jìlá ara wọn kò sí tó burú náà o alẹ́ bí mùsùlùmí tó dáa jù ó ní mùsùlùmí tó yẹ kó máa wọ̀nyà ẹ tó dáa jù mùsùlùmí nù alùsùn yẹn lójú alùsùn yẹn dáadì kàmá alùsùn yẹn dáadì àbí sùnmọ́ alájẹ lọ́wọ́ bí odò kò ní dáa sí yẹn anabi ni mùsùlùmí tó lóore jù ó ní mùsùlùmí tí ń rúkú báwọn èèyàn yóò máa kọ́ yóò máa ṣe àtúnṣe wọn àmọ́ tó wáyé pé yìí rúkú báwọn èèyàn yìí kí ni àtẹ́wọ́ fẹ́ mẹ́ ẹ̀jẹ̀ máa bẹ́ẹ̀rẹ̀ pé ah, àwọn àwọn tí ò nẹ́jẹ́ tó máa sọ kókó gbé báyìí dé ọ̀rọ̀ rárá làwọn kan gbé dé ọ̀rọ̀ bọ́ọ̀lù nàìjíríà ń tẹ́sì kẹ́sìn nàìjíríà wọ́n á fún ẹsẹ̀ one point one one point two àwọn ọ̀tí ìsàpánikú mẹ́ẹ̀ torí pé ẹ bá padà kú òǹdó lẹ́yìn tó bá padà sọ ti bọ́ọ̀lù kan tí ò sí máa lẹ́yìn kẹ́rẹ́kù ó kọ bọ̀dálà níbí àti sísàkà dídá ẹ̀kọ́ ara ẹ̀ lára yìí so àwọn àwùjọ táyà máa ń dòkó sí tí àwọn méjì bá ti sàǹfààní jùlọ tí bá ń nàmà ní kíyàn sí kíni kẹyà jìnnà sí abẹ́rẹ́ bá lóṣù ọ̀la mọ̀mú ara tá a mọ̀ wá o aláìláhìlá ọjà fàákọ̀ ìyẹn máa fàákọ̀ o. kéèyàn sọ tí ó kéèyàn fi yẹn sọ yẹn ti وصلى الله على النبي محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته في الله fún abalẹ̀ tí sọ̀rọ̀ parí secondary school tí ń tí ń rò pé òun wà ní sàn kó sàkó dùkú ní lásán tó wà ẹ́ àtẹni tí wọ́n ti parí ní àtẹni lọ bí wọ́n lọ wọ̀ tẹ́ púpọ̀ sọ̀rọ̀ àwọn làwọn bọ̀dà kan tí wọ́n ní àwọn ń ta mọ́tò sá àwọn tó bá di ọmọ ẹ̀yà sí yọ̀ọ̀bá wọn dóní bẹ́ẹ̀ tí wọ́n ní sìn ṣé nígbà wọ́n ní interest bóyá tàbá àbábá mọ́ tó jọ mọ̀ ẹ̀yà ọmọ ẹ̀yà pé ó pé sọ wà wá. ọmọ ẹ̀yà ní interest ah, ká àfẹ́sàlà number one number two number three number four number five number six number seven number one. ọlọ́run máa ṣàlàyé báwọn bẹ̀rẹ̀ dáadáa pàtàkì nípa fúlàmù ìjọ tóòjì àmọ́ sọ ṣàlà àti mọ́ sọ́nà mi ìzọ́kùn lọ kẹrọ nígbà tẹ́lẹ̀ wàhálà sọ̀rọ̀ kùlà. nígbà títí náà. bẹ̀ kọjú sí kíbla bàtà bá fún àwọn ìmáàmù àwọn ọmọ ń gbọ́ bó ṣe náà jọ máa ń wọ́ bàtà àwọn náà tó yà ìmáàmù wọ́ àwọn àwọn sọ́kùnrin ìmáàmù bẹ̀rẹ̀ dí káwọn yẹn náà wọ́ ìmáàmù ò ní ti tòun ti gbé tiwọn bẹ́ẹ̀ máa ma kò tí ìkọ́ kíbla wà níbi ọ̀nà kò gbé ṣáàtù ni bí ṣáàtù ṣe hàdí sọ́láàtì lára máa yẹ kí n rán láàfíà ni ṣe ṣáàtù dẹ̀rẹ̀ àfi kí gbogbo ọjọ́ pé lápòjú ní ti bí kéèyàn wọ sọ ṣé àbúrò máa wọ̀ apa pàtàkì nù ṣé wọ́n gbé kí wa bú ọ̀rọ̀ kébù wà délé nìyẹn. bọ̀dú táwọn bẹ̀rẹ̀ ni pé ṣé àwọn àwọn agogo àwọn pé àwọn akẹ́ jàmá náà táwọn lè wọ́ sí tí wọ́n bá wọ́ sí táwọn bá wọ́ sápò wọ́ àbí àbí káwọn ọ̀dà dúró lẹ́yìn èyí tẹ́ sọ pé bẹ́ẹ̀ sọ pé ẹ̀rọ ni kò dúró àwọn kì í dá dúró bí ẹ bá dágbó kẹ́yìn ẹ bá dágbó lẹ́yìn tó kírun kò mọ̀ràn ẹ bá dágbó lẹ́yìn sọ fún anabi sallallahu alaihi wasallam olóòwò nígbà wọn tán ẹni ò níwọ̀n. ó wá sí àwọn àwọn obìnrin káwọn awọ níbi sáfù kí sáfù máa tó abu rẹ abu ni kí sáfù máa kó máa sọ abu ni àmọ́ kí sáfù tó bá ẹ̀wọ̀n jẹ́ so ó wọ́n pé ẹlẹ́wọ̀n ní sèyí ó fi ẹ́ ó fún ẹ so ó tó fún ẹ ju pé kéèyàn wọ́ sá fún un èmi ò wọ tí wọ́n mú wọ́ sínú ètò wọ́ sínú àbíkẹ́ máa dá yàn kí wàláwó tó àlà àlà sọ̀rọ̀ àbẹ̀. nọmba fọ wàá kó sọ̀rọ̀ àǹkóná. ti lẹ̀ káfẹ́ káfẹ́ kálẹ̀ àpòmì àbá orí bíbí sálámà anabi sallallahu alayhi wa sallam ẹnìkan wọn níbi kan asalaamu alaykum anabi ní aṣara anabi ní mẹ́wàá ẹnìkan tó wọlé ní asalaamu alaykum anabi ní ogún twenty ẹnìkan tó wọlé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu sátábẹ anabi ní ọgbà àwọn sábẹ ní wà anabi ẹnì àkọwọlé ọdún mẹ́wàá tí èkó mọ ìgbà tó ní ẹni wá ní asalaamu aleykum tó gbà lásán ládàá mẹ́wàá ló gbà ẹni wá ní asalaamu aleykum wa rahmatulahi ládàá ogún ẹni wá ní asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ládàá nù. kakọ sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ mọ àǹfààní ẹbí láti rí ọsàlámù alẹ ọba ọgbà ládàá ẹkẹjì nípa àwọn amátakọ ládàá àwọn ògbẹ́ni ládàá ládàá ládàá ládàá àwọn òfin ọmọ tí ń jẹ bẹ́ẹ̀ wà ní sèyí ṣùgbọ́n lè wọ́n náà nìyẹn tó lọ́ọ́ fi kó gbọ́ àbá òjò àìsí nínú kọ́ra ẹ̀ bá sálámà sàgbàlagbà mi yóò lè wọ̀ rẹ́sẹ̀tì yẹn ni yẹ fún rẹ́sẹ̀tì ibi lọ sálámà sí láyéláyé rẹ ibi lọ sálámà sí tó bá tún sálámà lẹ́kọ̀ọ́ sí yóò gbọ́ létí ìyẹn ní ọ̀la ọ̀rọ̀ kó máa bá yẹn lọ́gbọ̀ létí ṣé kó wá sọ̀rọ̀ fún ọ̀dọ́ kíkọ́ kúrò àárọ̀ àpò ah, bí wọn ní àdìmọ̀ sáré tọ́wọ́ bẹ́ẹ̀ pẹ̀lú number five. wàhálà sọlá àfọlá. ẹni. ọlọ́run ní ni. ẹ̀ẹ́. àti sọ́lẹ̀ kan kò dá nílẹ̀ ní ìyá tó ń wọ́n sì kan tó dá wọn tó wà nílẹ̀ yìí wọn kò tó nǹkan tó dá wọn ká ó dá wọn lọ́gbọ̀n fún ìdàgbò tó ń bọ̀ lọ́nu àbóso wọn ní ìlànà bọ́ọ̀bù ó sọ ah, ah, ah, ọmọ áá sọ bọ́ọ̀bù ní ọmọ yìí ẹ̀rọ sọ́lẹ̀ yẹn ní bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ṣe ẹgbẹ́ tìbìtì so kó ká jí lẹ́sìn ìgbàmọ́ so kẹ́yìn wọn sàbọ̀ èyí tó kọ́ àkóyè àmì kẹ́yìn àmì lẹ́ta ìkùnkùn ọgbọ́n ni ìgbẹ́jẹ́ máa ń ṣe fún ọmọ yẹn òní òní mo máa ń òní kó mo bá dàgbà máa sáré káàkiri ó ti rọmọ yẹn pé ó ní áá ah, ah, ọlọ ọlọ ló ọmọ yóò wá kó ní ọgbọ́n náà ìyẹn ti kò o sọlọ sọlọ wọn àwọn máa fún tó yẹn nínú wọn lòdì dáadáa ní kó máa yá wa àdúrà ṣe kó fún tó bá sì wá tó bá dùn wá lórí ẹ̀jẹ̀ àwọn alámọ̀júgbò fún wọn ká wá ọ̀nà mi tàbí ọmọ tó bá dá sànù kó lè mọ́mọ́ kó ti kẹ́lẹ́ yìí kó dànù àmọ́ bí owó gbèsè owó wà táwọn ní kálá tó adágún tó mọ̀ ní tó bá dùn mí lórí ẹ̀ lẹ́sìn bóyá dáhà lórí lẹ́sìn so ló kára ojú ọmọ tí ọmọ kan èyí ká máa ní sùn fún wọn nígbà tí ó ti wáyé kó sí àwọn akàbílẹ̀ ìsàpèjúwe ah, ni o alápèjúwe làwọn ṣe o kò kó ṣẹlẹ̀ o bàbá rẹ̀ ti ṣẹlẹ̀ ní ọdún náà àfa ẹgbẹ́ wọn àti lónìí nìkan òbí tèmi ni àbẹ̀tọ́rọ̀ ní kó wá sí lọ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ tó máa béèrè pé ṣé máa ti ṣẹlẹ̀ tó lẹ́fẹ̀ẹ́ sí. nǹkan tó lágbára ni ẹ̀kọ́ dá kí a lọ sí sáìdì ọkùnrin ọmọ ọkùnrin so àwọn òbí tèmi lọ́ba oṣù tí ẹ bá mọ̀ lómi sáré fún àwọn ẹ̀yà ọmọ pé ọmọ àti ọmọ sọ̀tọ̀ rẹ tí wọn ní bèrè mi bèrè ìbéèrè mi lè rí mi lẹ́yìn rẹ̀. ṣé kí ọmọ rẹ máa sọ ọ̀dọ̀ rẹ kẹsì máa tilẹ̀ fún yín kí láti lè fi so tí wọn ní bẹ̀rẹ̀ ìbéèrè mi lọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ kéèyàn lọ. tó bí ó súnmọ́ kí wọ́n bá kí àwọn òbí ọmọkùnrin ká bá a sọ kó wọ́n ti bẹ̀rẹ̀ yín kó lóun gbọ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ wò sí òwò rẹ̀ yín ó tó dèdè tí wọ́n rẹ̀ dé yín so ká lọ sáà pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ń sọ ọ́ pé ibi máa ń tẹ̀lé à ó lè túlé o túlé àlè sì ó lè túlé. lọ́nà àwọn obìnrin wọ́n wọ́n lè ti bí wọn. àní sọ̀rọ̀ láwọn àlọ́ sọ̀lá náà wọ́n ní kó ìgbà lọ́wọ́ pé bẹ́ẹ̀ bá gbó sáfù ẹ̀rọ kan àti àti wàá dájọ́ ẹ̀ sáfù lọ́nà àwọn onígbà lọ́wọ́ rẹ̀ bí wọ́n bá kọ́kọ́. àdébísọ̀rọ̀ láwọn àlọ́ sọ̀lá àdébísọ̀rọ̀ màtàjọ́ kan ó wá rí arákùnrin kan tí ń bá òun kiri sáfù ìyẹn pé ń san irun tí ò bá ń san padà ó wá sálámà tán anábì ní fẹ́rẹ̀ nìkan lábẹ́ ọ̀yà yìí olú bẹ́ẹ̀ ni ìbí nìkan ni anábì ní ọ̀tọ̀ nǹkan dá padà ọlọ́run ní gba ẹ̀rù ẹ̀ tó bá dá lókè lẹ́yìn sáfù. ìgbà yẹn àwọn afọ àná ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ̀ àwọn kan ní sáfù tí ì kún lóbi sọ bẹ́ẹ̀ àyẹ̀sí kò lóore ní sábútó ẹ̀ẹ́dẹ́ láti láti ó sì pa ẹ̀kọ́ lè gbà á mo ti ṣe bẹ́ẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan ní ọ ó dúró ẹ̀ta mú náà ni tó dáa ká gbé níbi ẹlẹ́ẹ̀kejì o ká máa wá bá àṣírí bá gbé lẹ́yìn sáfù kọ́ra bẹ́ẹ̀ sábútó kún ká gbé bẹ́ẹ̀ mo ní wọlé ní o kéèyàn máa pé sábò ti kúrò àpèjọ ti sábò tó láti ti kún ìwọ máa kọ́kọ́ dé tọ́tù gbẹ sábò mi tó bá ti gbé tọ́tù máa tó kí aláàbá bá kọ́ bẹ̀rẹ̀ rán mo ń kẹ́lò mi ò fẹ́ẹ́ rẹ̀ sábà là kó wọlé kéèyàn wá lọ. bí wọ́n á ti ná àwọn kan wá sọ náà wà fà àwọn fi kún pé kéèyàn fa ẹnìkan jáde náà ti àwọn tí ó wà ní lábísọ́ láti yẹn kéèyàn fa ẹnìkan jáde bẹ́ẹ̀ kájọ.

òun ti gbé a máa ń sọ gbogbo àwọn láì ọ̀rọ̀ ẹ tí wọn ẹ ṣe nǹkan tó yẹ máa ń jókòó lé pé èmi gbọ́ wá sí a máa ń kọ́ ni a máa gbọ́ a máa gbọ́ ẹlòmíì láti yóò ti ń gbọ́ àti tún náwó lórí ilé mẹ́tọ́ náà lẹ́sìn àdìsí yóò lè má bọ̀ rí ìyá ti lè máa kéwọ́ bọ̀ láti ọdún wáyà lẹ́sìn kó ló fi kéwọ́ kan àdé bùn yìí so kí náà bá a sọ lórí ẹ̀ so bọ́tẹ́ bá ti wọlé ẹ̀ ń tàbí fọ́ tán lẹ́yìn lẹ́kìnrin lẹ́kẹ̀jì ó sì rà àfàwọ́ olùkọ́ wa jẹ́ ìwọ̀n nù àwọn kan ní àtúbà pé kó ṣe bá wọn àbí kó lọ bá ìmáàmù ní kó lọ sọ́dọ̀ ìmáàmù kó pọ́ kó wá sọ́dọ̀ ìmáàmù kó wá bí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìmáàmù. so àwọn kan lọ sọ̀rọ̀ yìí yẹn àwọn mẹ́ta ta kó wọ́n lọ àwọn ọ̀gbà kó fàyà àwọn ọ̀gbà kan fàyà wọ́n gbé bẹ́ẹ̀ èyàn fà kó bèrè yẹn tó yẹ èyàn fà kó bèrè yẹn tó yẹ lápèjì oníṣẹ́ anágbèlè sáfù alákọ̀ọ́kọ́ lóore ju ẹlẹ́ẹ̀kejì lọ ẹlẹ́ẹ̀kejì lóore ju

àwọn kí náà fọ ìgbé tí wọn ti ní ṣe ní kí yàn gbó kí yàn kẹ́lẹ́ wọn bá yàn àbí kí yàn fa ẹnìkan sẹ́yìn tó bá bá fún ọ àbí kí yàn lọ́jọ́ tó bá wá rí dúró tó rí kí wọ́n tọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ bàbá tó bí wọn bá tó bẹ̀ tán yóò dá padà tó bá ní kẹ́yìn yóò di tó kó sílẹ̀ yẹn kó dá wọn oṣù wa wa tán wa wa sọ̀tù láàárọ̀ àbọ̀sán síbẹ̀ ní ìwọ̀n wẹ̀ ní àbí ìwọ̀n wẹ̀ lálẹ́ bàbá àti ká ọtí máa ọtí kú ọtí máa rẹ̀wọ̀n kí ẹ lọ́wọ́ lókù kí ẹ lọ́ bàbá wọn láti kí àwọn ọmọ tí wọ́n wá dùn yàn sọtẹ́ máa ti tí wọ́n bá lẹ́yìn náà gbogbo ti àwọn ọgbọ́n kí wọ́n kí kọ́ ìyẹn kí wọ́n nù kò sí dáká ìtàkùn lè gbòòyàn náà tó kí ẹ̀ ń ṣe háìdọ̀ ni ìtàkùn lẹ́kùn yàn ló ti kú. ìyẹn gbèrò lọ́nu gbèsè ní fúnyà. wọ́n ní ẹ̀ẹ́dẹ̀dì. tó wáyé pé ẹni tó bá rí obìnrin tí nǹkan oṣù rẹ̀ bá dá láago márùn-ún lápòjúwe àwọn ẹni wọn pé obìnrin tí nǹkan oṣù rẹ̀ bá dá láàrin òru bẹ́ẹ̀ bí aago kan nǹkan oṣù ọ̀dà wọn ní òkè mọ́gbé àti ìṣá ẹ̀. ọ̀rọ̀ yẹn lẹ́fọ̀. ìwé ẹlẹ́kejì wọn ní kábàrà yẹn sókè bẹ́sẹ̀ wẹ̀ jẹnaba bẹ́sẹ̀ wẹ̀ eh, jẹnaba bẹ́ẹ̀ náà wà gbọ́ àwọn yòókù ìyẹn wà ọmọ tó bá mọ́ máa ẹ̀ sì máa lọ sínú ike tí ó fẹ̀jú àmọ́ àfẹ́kù mi ń pọ̀ ju sọ́ọ̀rì kan lọ ìyẹn ni pé dèjò múdù mẹ́rin tí wọ́n pọ̀ ju múdù mẹ́rin lọ́kẹ́ dẹ̀dẹ̀ o àmọ́ kí wọ́n sọ ìlú mílùkù wà fẹ́ èyí kò sọ owó yẹn lọ́lẹ́ mẹ́ta yẹn bá sọ ọ́ lẹ́mẹ́ta èyí wàá fọ bí tí ẹ̀gbẹ́ ti jáde èyí fọ̀ náà lẹ́yìn ìgbà yẹn ìwà àti àlùwàlá ìwọ àlùwàlá tó yẹ máa ń sèké fi kírun náà ni ìyẹn lè sẹ́yìn kọ̀ọ̀kan ìyẹn lè kó méjì méjì ìyẹn fi lè sẹ́yìn mẹ́ta mẹ́ta ìyẹn sọ̀rọ̀ náà gẹ́gẹ́ gẹ́gẹ́ àlùwàlá tó fi kírun náà ni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ látà ìyẹn lè wá fi omi rẹ̀ rí èèyàn yóò fi omi rẹ̀ rí dáadáa tí inú yóò ní wọlé obìnrin ò níbi kó tú irun rẹ̀ kẹjọ rẹ̀ kó tú òun tó bá ní sí àwọn tó bá tú kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kó má papọ̀ má wíwẹ̀ ìwẹ̀ tó fẹ́ wẹ̀ tí irun tó túbọ̀ wá ń bẹ̀ kó papọ̀ mọ́ àmọ́ tó bá yẹ pé rọ́bà ló fẹ́ di irun àbáwọn nǹkan tí omi jẹ́ kí omi wẹ̀ ọ̀run rẹ̀ ó lè tún kàn yẹn adẹ́pẹ́ tó jẹ́ tó rún rẹ̀ tó fẹ́ nǹkan tó lè dínà kó má débi tí ẹ kó mi dé ni tó wá sí bá a tán ó wá ku ó lè dá àwọn ẹgbẹ́ rẹ̀ kó dá sí méjì pé kó la ẹ̀sìn méjì alákòjú rẹ̀ láti bí ọ̀rọ̀ báyìí dé ìdòdó báyìí kó fọ gbogbo tí ń jẹ́ bí ọ̀tún yìí lẹ́lẹ́ta kó tó fọ àwọn ẹ̀fẹ́ láti ìbára òkú báyìí dé ojú ẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ yìí kó lẹ́mẹ̀ta láti bẹ̀rẹ̀ náà dé sẹ́nu lẹ́mẹ̀ta kó tó fọ kejì náà bẹ́ẹ̀ ọ̀nà kanu ọ̀nà kejì náà ìgbà tó bá ti fi omi ẹ̀rọ ní ọ̀tá kódà wọ́n pé wọ́n máa ní sáwá lé wọn omi sí kó sì sí orí sẹ́rí bẹ́ẹ̀ kódà wọ́n pé wọ́n ní ẹ̀sìn fún òun náà bá omi kan náà mi àbí kó mú omi kó wá dá sí omi ara ọ̀dọ̀ tí wọ́n gbà wáyé àìsàn lẹ́yìn àbí jẹnaba tó bá wẹ̀ tán tó ti jẹnaba tó ní kárí gbogbo ààrẹ yóò wá tún ẹsẹ̀ sí yẹn wọ́n ti kọ́ ẹsẹ̀ sí fáwọn aláàbí yóò tún wá tún ẹsẹ̀ yóò tún sí bẹ́ẹ̀ tó bá tún sún sọ́jọ́ sẹ́yẹ ìwáyà mi ẹ̀gbẹ́ ẹ̀sìn wa ti yàwá Aisha gbé wa ti yàwá bọ́yá Musalama anagbe wa pàṣẹ wọn ní kí n bá tó ìṣẹ̀lẹ̀ pé torí omi tó ti omi tó ti jẹ́ kí ẹ̀rọ fọ̀ kó ká sí ẹ̀sìn anẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam òun ló fà tó fi tó fún ẹ̀sìn ẹ̀sìn ẹ̀dí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn tó pé ìta àti wọn ń dáná gbàlùmọ́fẹ́yì káwọn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ gbàlùfẹ́ tó pé ó àwọn sọ kíkì ni ó fẹ́ jẹ́ pé torí rẹ̀ ni agbọ́n kí ni kúmọ̀ jẹ́ torí rọ̀ àwọn kan tó wá sí níbi ìwẹ̀ bẹ́ẹ̀ kẹ́ni wàá mú mi kẹ́ dá kẹ́ dá lẹ́lẹ̀ kọ́ lọ padà rẹ̀ ní kọ́ kọ́ padà rẹ̀ ní gbogbo yàrá yìí kọ́ wá dá padà wá kẹ́ kọ́ wá dá padà wókè kọ́ wá náwó fún wẹ́ẹ́ aṣáájú alẹ́ ní máa ní lọ́lẹ́wọ̀n náà dáná láàyè láàyè lọ́wọ́ wọ́n aṣáájú alẹ́ kúlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà láàrẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ dáadáa olówó kí ó lè jẹ́ àdúrà rẹ̀ pẹ̀lú ọ̀hún inú ìwé ìṣúná ní Muhammad tó bá ti dá mi sáà sáà pápátá ló ti délẹ̀ tó ti sí ẹ̀fẹ́ tán ìyẹn ti wọ̀ tán nìyẹn. gbogbo ìwọ bá ti máa wọ̀ yẹn nìyẹn. ó yẹ ní tí wọn ẹni àwọn ènìyàn wọn ní tí ẹ àdìsí ìyàfáwà Abdullahi mọ̀lán olóní ó tu tí wọn ní sìn àìsàn àti wọn ní gbìyànjú ló jẹ́ ẹni tó lóore jù ọ lọ ìyá ní Muhammad fọlá kò ní kí n torí síwájú sí i tó gbogbo ìbá tó ìgbéyàwó wọn lọ sí ọjọ́ bá lóko tí ìyá ń tún ẹ̀rọ ọ̀yà síwájú sí i. asàràtúlà. Bọ́pá. afa náà bàdá. ok ọ̀dà ok. nígbà tá a sọ ọ̀pá pé ẹgbẹ́ àbúrọ́bà bí owó lè tú ó súnmọ́ wọn lè lè gbẹ́ pé àbúrọ́bà dákẹ́ ẹ̀rẹ́ kí ẹ̀mí tó ń lò kó dákẹ́ àfẹ́yà fi bẹ̀rù kó ìyẹn ṣe ìmọ̀ àmẹ́jì pé adájọ́ agbára pé àtàsímẹ́ǹtì náà pé gbọ́dọ̀ àtàsímẹ́ǹtì gbẹgbẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n táàkù nínú fún ọ bóyá ní sẹ́yìn wọ́n àtàkì ọlọ́ba ọlọ́ba náà ni wọ́n àtàkì òun náà ni sọmọlẹ́ kẹ́ ẹ̀ jìnà ẹ̀sìn lọ́dà fún mùsùlùmí láti lè ṣe dáàbò ẹ̀sìn yẹn náà. wọ́n dẹ́nu àlátẹ́yìn wọn àti bẹ́ẹ̀ ò lè ṣe ẹ̀ lè kírun bí wọ́n ti dá àlọ́lá pé tí wọ́n ti já àlọ́lá ni náà. wọ́n sọ mi lẹ́bàá. ti yà á sàn lọ́mọ agbáko yẹ kẹ́ gbúnyà ni yẹ kẹ́ ẹsẹ̀ ni tí o bá ti fi ogun bẹ́ ṣe láti ṣe tó náà ti pé kí oṣù burú bẹ́ẹ̀ tó tóbi lẹ́kẹ́ ṣe láti ṣe tó bọ̀dé ó dá fún mùsùlùmí bèrè pé kí o kọ yín èmi ò fọwọ́ pé yín lẹ́kẹ́ <laughs> kí o kọ yín èmi ò fọwọ́ pé yín lẹ́kúkú. náà tó bẹ́ẹ̀ ta wọn náà nídìí wọn lọ́wọ́ hospital wọn so wọn náà làwọn nídìí táwọn ká tún wọn lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.